السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú lórí àlàyé tí a ń ṣe lórí tíra al-Umda fi al-Ahkam bí tahqiq shaykhina al-Walid Samir bin Amin al-Zuhairi al-Misri hafidhahu Allah ta'ala lónìí pẹ̀lú gọ́lọ́n a máa ka hadisi kejì lé ní ọgọ́rin ọ̀nà ni hadisi afáwà Abu Huraira radiyallahu anhu kọ́lọ̀n kó bá yọnu sí wọn ìyẹn ní báàbù al-imama عن النبي صلى الله عليه وسلم قال أما يخشى الذي يرفع رأسه أو يجعل صورته صورة حمار وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل الإمام ليتم به فلا تختلفوا عليه فإذا كبروا فكبروا وإذا ركع فاركعوا وإذا قال سمع الله لمن حمدا فقولوا ربنا ولك الحمد الحمد الحمد ربنا ولك الحمد وإذا سجد فاسجدوا وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون عن عائشة رضي الله عنها قالت صلى الله عليه قالت صلى, صلى رسول الله صلى الله عليه وسلم في بيته وهو شاكي وصلى جالسا وصلى وراءه قوم قياما فأشار إليهم أن اجلسوا فلما انصرف قال إنما جعل الإمام ليتم به فإذا ركع فاركعوا وإذا رفع فارفعوا وإذا قال سمع الله لمن حمده وقولوا ربنا ولك الحمد وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون وأن عبد الله بن يزيد الخطمي الأنصاري رضي الله عنه قال حدثني البراء وهو غير كذوب قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قال سمع الله لمن حمده لم يحمي أحد منا ظهرا حتى يقع رسول الله صلى الله عليه وسلم ساجدا ثم نقع سجودا بعده ونبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تامينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا صلى عادكم للناس فليخفف فإن فيهم ضعيف والسقي وذا الحاجة وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء عن أبي مسعود العنصري رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني لأتأخر عن صلاة الصبح من أجل فلان مما يطيل بنا قال فما رأيت النبي صلى الله عليه وسلم غضب في موعظة قط أشد مما غضب يومئذ فقال يا أيها الناس إن منكم منفرين فأيكم أما الناس فليجز فإن من ورائه الكبير والصغير وذا الحاجة báàbùl ìmáàmà ojúpọ̀nà tó ń sọ̀rọ̀ nípa ìjẹ́ adarí fúnni ṣùgbọ́n ìmáàmà tí wọ́n ń sọ yìí alìmáàmà ti sọ́lá ìjẹ́ imam nínú ìrun torí pé alìmáàmà lọ́gátán nílé èdè wọ́n yá látara al'am wọ́wọ́l kọ́sùn òun náà ni kí èèyàn ó gbèrò nǹkan tàbí kéèyàn ó ní nǹkan kan lọ́kàn láti ṣe ṣùgbọ́n nínú ṣẹ̀ríà tó ti lakọ aláàmà á ní múta àdìdà onírànà ìtumọ̀ oníwọ́n máa ń lo gbólóhùn yìí fún nínú ẹ̀ al-imamatul uzma òun náà ni eléyìí tí ó ga jù nínú ìjẹ́ aṣáájú bí ká sọ wípé ẹni tí ìjánu àwọn mùsùlùmí ń bẹ lọ́wọ́ rẹ̀ pátápátá lápapọ̀ àwọn al-imamatu fi din tàbí ìjà adarí nínú ẹ̀sìn wal-muradu huna ẹ̀rí nǹkan tá a gbà lérò níbi imamatu sọ́lá òun náà ni ìjà adarí lórí irun ọ̀bàyánu mayel zamul imam wal-ma'mum àtàwọn nǹkan míì tí ó jẹ́ ọ̀ranyàn tó jẹ́ ẹ̀tọ́ fún ẹni tí ó jẹ́ imam àti àwọn màmúmù rẹ̀ àwọn tí wọ́n ń fẹ́hùn lẹ́yìn rẹ̀ wà máa yẹ jìbọ̀ alápùlé nínú homa wọ̀nyí sahab àti gbogbo nǹkan tó bá jẹ́ ọ̀nà yẹn lórí ìkọ̀ọ̀kan ní òjòjì wọn àtàwọn nǹkan tá a bá fẹ́ wà alákọ̀tù bá dún homa bí bá àbọ̀ rẹ́rí ráàlìta àti àwọn àjọṣepọ̀ tí ń bẹ láàrin ẹni tó jẹ́ imam àti ẹni tó jẹ́ màmúmù ìyẹn ni tí ó ń kírun lẹ́yìn rẹ̀ ẹ̀rí ipò ìmọ̀ọ́mọ̀ ipò kan tó jẹ́ wípé ó wà níbàámu sí ètò tí olúwa dẹ́dà tó gbé kalẹ̀ ni gbogbo nǹkan náà ni ó sì ti máa jẹyọ náà ni ó sì ti máa lápa torí pé tí ò bá sí imam tí ò bá sí imam ní gbogbo àwọn ètò àlámọ̀rí tí ò bá sí adarí ẹ rí wípé kò ní sí ìjánu kò ní sí ìjánu ní ọwọ́ àwọn èèyàn ò ní nímọ̀ ṣe ṣùgbọ́n tí imam bá ti wà ìmáàmù òní yóò máa jẹ́ tí ó máa fún àwọn èèyàn ní a check and balance lórí àwọn alámọ̀rí yálà ètò ní nǹkan ṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn ní àbílẹ̀ tó ní nǹkan ṣepọ̀ pẹ̀lú alámọ̀rí ìṣẹ̀mí ayé àdìsí afáwà Abu Huraira kọ́lọ̀n kó bá yọnu sí wọn onáà ní àdìsí kejì lé ní ọgọ́rin ìyẹn hadith number eighty two ó ní ànábì sallallahu alaihi wasallam ń sọ wípé amma yakhsha alladhi yarfa'u ra'sahu qabla al-imam an yuhawwila Allahu ra'sahu ra'sa himar ǹjẹ́ ẹnikẹ́ni tí ó bá ń gbórí sókè ṣáájú imam ṣé kò bẹ̀rù an yuhawwila Allahu ra'sahu ra'sa himar kọ́lọ̀wọ̀n bá àlejò ọlá kó tọ̀ lórí ẹ̀ kó sọ orí rẹ̀ dórí kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ẹja ala sọ́rọ́tàhù sọ́rọ́tàhìmáàrù tàbí kó sọ ìrísí ẹ̀ kọ́lọ̀wọ̀n bá àlejò ọlá kó ṣe mọ́ sáà rẹ̀ kó sọ di kẹ́tẹ́kẹ́tẹ́ nínú sùrọ̀ tàbí kó rẹ̀ musabaqatu al-imam musabaqatu al-imam kéèyàn máa ṣáájú imam lórí irun oríkì mẹ́ta náà ló wà a ní ọ̀rẹ́ imam a ní ẹ̀gbọ́n imam a dẹ̀ ní àbúrò imam ẹ̀gbọ́n imam òun lẹ́nu tó ṣe wípé yẹ́fọ́ kulla shay'in fi sọ́lá kọ́bílà imam gbogbo nǹkan ní máa ń ṣe lórí òun ṣáájú kí màmú tó ṣe kí màmú tó ṣe Allahu Akbar ó ti ṣe Allahu Akbar kí màmú tó rùkú ó ti rùkú kí màmú tó ṣojú ó ti eléyìí òun là ń pè níta ní o adẹ̀tún ní ọ̀rẹ́ imam ọ̀rẹ́ imam òun ni ẹni tó ṣe wípé òun àti lè máàmù yẹfàálù náà kulla shay'in bisawa ẹ̀ẹ̀kan náà ni wọ́n ṣe Allahu akíbárú ẹ̀ẹ̀kan náà ni wọ́n ṣe sẹ̀mí Allahu liman ẹ̀ẹ̀kan náà ni wọ́n ṣe rabbana lakal hamdu ẹ̀ẹ̀kan náà wọ́n forí kanlẹ̀ ẹ̀ẹ̀kan náà ni wọ́n sàlámọ̀ ẹ̀ẹ̀kan náà wọ́n bẹ̀rẹ̀ àtayá ọ̀rẹ́ imam nìyẹn ó ti yé ṣe rí ẹ̀gbọ́n imam àti ọ̀rẹ́ imam àwọn méjèèjì ní pòsíṣàn kò sí ẹ̀kan tó dáa ní méjèèjì ṣùgbọ́n lè tán fẹ́ ká ṣe tó bá súnà mu tí àdìsí tó ń kì nílọ rẹ̀ oníkíní o ká jẹ́ àbúrò lèmọ́mù àbúrò imam o lẹ́nu tó fẹ́ yí pé tó bá ti ṣe tí mọ̀ bá ti ṣe kúrò lórí igun kan òun náà ṣe kíní o yóò bọ̀ síbẹ̀ fi sọlá lórí ìrun àmọ̀ sọ́bí àmọ̀ ìgbọ̀ kàkan wà lórí ìrun nǹkan ẹyọ kan péré ìgbàláyé wà fún wa láti ṣe pẹ̀lú imam lórí irun nǹkan ẹyọ kan péré ní ṣẹ̀rí àgbà wa láàyè láti ṣe pẹ̀lú imam sàwá áńbì sàwá kódà àwọn olùmọ̀ apákanáà àfáàsọ wípé ìyẹn gan kì í tó ṣe sàwá áńbì sàwá pé imam ní kọ́kọ́ bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ àánú wa jọyàn àwọn àlọ́ parí ìsọwọ́ kan òun náà nígbà tí mo bá ṣe wọ́n lọ bọ́ níyìn gbólóhùn àmín àti lèmọ́mù àti àwa tá à ń kí lẹ́yìn lèmọ́mù àjọ ṣe gbólóhùn yìí sàwá àǹdì sàwá hà ẹnu wípé a kàn jẹ́ kí mọ̀mù kó lé a tó bá ti dórí mímú báyìí àwa náà ṣe tinú a bẹ̀rẹ̀ àmín tiwa a lè jọ yẹn pẹ̀lú ìmọ̀mù ayẹyọ kan ṣoṣo nínú òrun ààyè kan ṣoṣo táwa àti mọ̀mù sọ̀rọ̀ sí nǹkan kan tó dọ́gba nìyẹn lẹ́yìn ìmú tí mọ̀mù ó fi parí irun àbúrò lè mọ̀mù ní ká mọ̀ ṣe kí ni o gbólóhùn amma yakhsha ayé amma yakhaf ṣé onítọ̀hún wà bẹ̀rù ṣé ẹ̀mọ́ páyà ẹ̀rù mọ́ bàyín torí pé kí ni o torí pé ẹnikẹ́ni tó bá ń ṣáájú lè mọ́mù èyí tó súnmọ́ ni pé yuhawilu rasahu rasahimar ọlọ́run ó sọ orí rẹ̀ yóò sọ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àwòyẹ jẹ́ àlùsọ rasahu tàbí gbogbo ìrísí ẹ̀ kí níyà kọ́ ìmọ̀ rẹ̀ látòkèdélẹ̀ ọlọ́run yóò sọ wára rẹ̀ yóò sọ di kẹ́tẹ́kẹ́tẹ́ ìfi sóòrọ̀ yàní jásádùhù kùlùhù látòkè délẹ̀ ọlọ́run sọ di kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀san ẹni tí ó bá máa ń ṣáájú imam lórí irun òlélẹ́yìí aṣẹ́rìhù al'ijimali ìtumọ̀ lákòótán ìnámájú ilẹ̀ ìmáàmù fi sọ láti lè yóò tádàbìhì agbé ìmáàmù kalẹ̀ lórí ìrun kálíbà máa sin jẹ́ kálímọ̀ sílìmáàmù jẹ́ kálímọ̀ tẹ̀lé lẹ́yìn ọ̀yùtá mọ̀díhì kásìlẹ̀ tó pẹ̀lú rẹ̀ bí haifu takọ̀hu tanakulati ìmáàmù bàdà tanakulati débi wípé yóò wá máa jẹ́ wípé gbogbo orígun kọ̀ọ̀kan tí ìmáàmù bá ti ń kúrò lẹ́yìn ìgbà tó bá kúrò ń bẹ̀ tán làwa náà tó bọ́ sí orígun náà wọ̀bí tàtàhákọ̀kún mútàbà wọ́n ní látàrí ìdí eléyìí ìtẹ̀lé ìtẹ̀lé ìtẹ̀lé pé mò ń tẹ̀lé imam mò ń fọ́lò imam lórí irun ìgbà yìí gan ni ó wàá di nǹkan tí a fi rinlẹ̀ fáyidà sàbákọ̀hu àlìmàmùmù tí ẹni tó ń kírun lẹ́yìn imam tó bá ń ṣáájú imam fatat alimakosid alimatuluba wal ahadafu alimaruguba aminal imama ẹni tó ń kírun lẹ́yìn imam tó bá ti ń ṣáájú imam ìdí tíṣẹ̀rẹ́ islam tó fi gbé imam kalẹ̀ pé ká máa tẹ̀lé ìdí yẹn kò ní ṣe kí ni o a ní rí ọwọ́ wa ò ní tẹ̀ a ní sáǹfààní ẹ̀ kò ní nítumọ̀ kankan nígbà tá a bá sọ kí wọ́n gbé imam kalẹ̀ ẹ̀yin tẹ́yìn kírun lẹ́yìn imam hàn ní padà bí imam kí wọ́n lè bá àmọ́ fọ́lọ̀ imam tó bá tún wá jẹ pé ẹ̀yin náà lẹ́tún wá ń ṣáájú lè ó túmọ̀ sí wípé existence lè máa mú ní ibi tó wà yẹn kò ní value kò sí ní kímọ̀ kankan nasalullahu salama wa láàfíà inú hadisi àfáwà Abu Huraira kọ́lọ̀kúbà ayọ́nu sí ó ń fún anírò atọ́dà nabi sallallahu alaihi wasallama annahu hazzara man yarfa'u ra'sahu qabla imamihi fi ruku'i aw sujudi anábi ń tú wípé ká mọ̀ mọ̀ ṣerú ṣe síbẹ̀ yálà nígbà tí mo mú bá rùkú ni tàbí ìgbà tí mo mú bá forí kanlẹ̀ ẹni tó bá ń ṣe léyìí ó ń kọ lẹ́tà sí mọ́sùkù orí ara rẹ̀ sí kọ́lọ̀ọ̀bà àlíkọ́lá ó sọ di kẹ́tẹ́kẹ́tẹ́ àwòyẹ́jẹ́ ara sórọ́tà hù sórọ́tà iṣẹ́ mẹ́rin kó tẹ̀ mọ́mọ́ lórí nìkan gbogbo ìrísí ẹ̀ látòkèdè lẹ̀ kọ́lọ̀ọ̀bà àlíkọ́lá kó tọ̀nà sí kẹ́tẹ́kẹ́tẹ́ jaza an wifaqa lahu ala amẹ́lìhì eléyìí yóò máa jẹ́ ẹ̀san pẹ̀kírẹ̀kí lórí àwọn iṣẹ́ rẹ̀ tí ó ṣe pẹ̀lú wípé ó ń ṣáájú ẹni tí ó yẹ kó máa tẹ̀lé lẹ́yìn lè anahu balid torí pé tó bá ti máa ń ṣáájú imam lórí ìrun balid ni kalihimar adẹ̀mọ̀ yìí pé alihimar romzon fil balada pé kẹ́tẹ́kẹ́tẹ́ tó máa sọ pé kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ jẹ́ àpẹẹrẹ àpéjúwe àgọ̀ shimar kẹ́tẹ́kẹ́tẹ́ ó jẹ́ symbol ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ symbol ló jẹ́ fún àgọ̀ wọ́n máa ní èèyàn gọ̀ ó ti yé shimar ó ní wọ́n fi máa ń ṣe symbol ìjẹ́ àgọ̀. lè ánàhù balidun kalhimar torí pé ẹni sọ yìí tó máa ń ṣáájú ìmáàmù lórí ó gọ̀ gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ lámìyẹ fàmù hikma fún imama ọgbọ́n àti ẹ̀kọ́ tó ń bẹ nínú ìjẹ́ imam imam ẹni yìí kò yé kò sì kò kà á sí. wal maqsud in tí a fẹ́ ká mú nínú hadithi yìí òun náà ní kí ni o al-mutaba'atu hatta yatahaqqaqa bidhalika ma'na al-jama'a adrika títí tí n táà ń pè ní almutabaa tí ó fi wà muhakkok tí ó fi wà achieved ويوبخ صلى sallallahu alayhi وسلم من لم يخشى ذلك الوعيد Ànábì sallallahu alaihi wa alihi wa sallam Ànábì wá ń bu ẹnu àtẹ́lu gbogbo ẹnikẹ́ni tí ò bá ti bẹ̀rù ìlérí ìyà tó wà fún ogbẹ̀n tí a máa ń imam lórí ìrun فكه الحديث النهي عن مسابقة الإمام في الصلاة ìkọ̀ fúnni ká máa ṣáájú imam lórí ìrun وأنها حرام باتفاق أهل العلم ìmọ̀ ṣáájú imam lórí irun haram ló jẹ́ pẹ̀lú ìpanupọ̀ gbogbo àwọn olùmọ̀ pátápátá fàláyẹ̀rìkàwò kọ́bíláhù kò gbúdọ̀ rùkú ṣáájú imam wàláyẹ̀rìfàwò ráṣáhù kọ́bíláhù kò gbúdọ̀ gbórí dìde ṣáájú imam wàláyẹ̀sùjúdù kọ́bíláhù kò gbúdọ̀ forí kanlẹ̀ ṣáájú imam alwa'id ala musabaqati imam lẹ́yìn bá ti dún ní mọ́kó máa ṣáájú imam lórí irun ìyà ló máa jẹ̀bọ̀ ń bẹ̀ ohun láti yàmà fi rókó ìwọ́ sújò pàápàá jùlọ nígbàtí imam tó bá fẹ́ lọ sí rókó tàbí ìgbà tó bá fẹ́ lọ sí asújò ìforíkanlẹ̀ àti ìtẹ̀kọ̀kọ̀ innama khassa al-masqa bi surati al-himar li'annahu hayawanun àdìmúl fáàm wọ́n ní wọ́n sàdáyẹrí ìntọ́lọ̀hún sọ ń tọ́ ń dà pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ lianahu hayawanun balid tó dípé kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ rí yẹn ó jẹ́ ẹranko tí tó ponú àdìmúl fáàm tí nǹkan ìtètè yé ja'alul masqi bi ra's lianahu awwalu ma yanzilu wọ́n ní lọ́nà ànábì sallallahu alaihi wasallam tó sọ wípé ọlọ́ọ̀bá àlítẹ́ ọlá yóò sọ orí rẹ̀ di orí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ni túnmọ̀ rẹ̀ ní wípé orí náà ni yóò kọ́kọ́ lọ ṣáájú imam oní kọkọ lọ rùkúrùn òun náà ni ó sì kọ́kọ́ lọ sí asujud bákan náà nínú mutaba imam kámọ́ sì jẹ́ ọ̀rẹ́ rẹ̀ bayanu shafaqati nabiyyi sallallahu alaihi wasallam bi ummatihi inú àwọn nǹkan tí a tún gbọ́yé níbẹ̀ ó náà ni àlàyé nípa wípé anábi sallallahu alaihi wa alihi wasallam wọ́n ní àánú àlèúmọ̀ wọ́n ní lójú púpọ̀ haythu ánàbí sallallahu alaihi wa sallam tí wọ́n bá ní àná àlùmọ̀ lójú wọn ní sọ ewu tí ń bẹ nínú ìṣesí burúkú yìí fún wa nígbà tó rẹ̀ ti sọ ewu tí ń bẹ ń bẹ fún wa ó túmọ̀ sí wípé a lè là kúrò nínú ewu yìí pẹ̀lú jíjìnà sí ìṣesí eléyìí tí ó lè jàzábà wàhálà náà sí wa lọ́rùn ìyẹn alimọ́sùn bíi nínú ẹ̀ albáyìtò alàmùsábàkọ́tí al-istijal kò sí nǹkan míì tí ó fa gbogbo àwọn tí wọ́n ń ṣáájú imam lórí irun kò sí nǹkan míì tó fa ìmọ̀ ṣáájú imam lórí irun wọn bí kò ṣe al-istijal ó náà ni ìkánjú ìmọ̀ farabalẹ̀ walau nazara fi lórí irun lọ́nà ọ̀dọ̀rọ̀ fi àkíbá ti fẹ̀rẹ̀ dìbí tó bá wo ìgbẹ̀yìn tó ń ṣe tó wo àtúbọ̀tán nǹkan tó ń ṣe tó ra wọlé láàrínmà àna ajálátàhù látàǹfààrù ìbámọ̀ wípé kíkọ́jú tó ń kọ́jú yẹn kò ṣeun láǹfààní kankan ìhánàhù láyàkùdùrù àyùnsẹ́lìmọ̀ kọ́blá imam orí pé kò sí bó sílé máa kọ́jú tó lórí ìrun ó ìmọ́mù wà ńlẹ̀ kan nípa àwọn tẹ̀lé mi ó lè sálámọ̀ ṣáájú ìmọ́mù kódà kó ṣáájú rẹ̀ rúkú kódà kó ṣáájú rẹ̀ ṣe sùjúd ó lè sálámọ̀ ṣáájú ìmọ́mù. àlìyẹ́sìlẹ̀ kọ̀lé náà fi sáyé àmọ́ ní sọ́lá nígbà tó tó àmọ̀ pé ó lè ṣáájú ìmọ́mù tẹ̀sílẹ̀ kó fẹ́ kan ṣe sùúrù nínú àwọn iṣẹ́ tó kù lórí irun tí òun ṣe tó nǹkanjú ọ̀nkanjú ìmọ́mù ọ̀kánjú ṣáájú ìmọ̀mù òrùkú òun òǹkánjú ṣáájú ẹ̀ sùjúd òǹkánjú ṣáájú rẹ̀ dìde nínú sùjúd ṣùgbọ́n òun lè sálámù ṣáájú ìmọ̀mù nínú àṣùwọ̀n tó bá lè sálámù ṣáájú ìmọ̀mù kí wọ́n lè tó fa ọkẹ́ kan ṣe sùúrù ńgbà náà kó mọ ṣe kí ni o kó mọ tábà ìmọ̀mù fi sọlá ti yí jẹ́mi à ní gbogbo àwọn orígun ọ̀run tí ó bá ti mú wa ní ìtẹ̀lé ìtẹ̀lé ìjọba òun ìjẹ́sílámù ẹ̀sán tẹ́ lára fẹ́ràn ló wà òkúta bá sọ mọ́pẹ́ olùpẹ́ sọ mọ́ ni ìfìláfù lè ulama alìlẹ́yìn ní fi bùtlánì sọ láti sábí kílímà àwọn àfáà wọ́n fi ìmọ̀ hanra wọn lórí ọ̀rọ̀ wípé imam lórí irun náà àwọn sọ lórí ẹ̀ wàlìjùmọ́ ikhtara annaha la tabtulu ma ta'simihi ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n sọ wípé irun yẹn ò bàjẹ́ ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni onítọ̀hún tí ò bá tiẹ̀ sí nǹkan kan míì ni wípé ó súnmọ́ kọ́lọ́mọba àlékan lákún sórí ẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ هذا يكفي له عقوبة إلينا تنيا فون واختار إمامنا أهل السنة إمام واختار إمام أهل السنة ahmad imama ahlusunna àwọn àfá ahlusunna méjèèjì àfá ahmad bin hanbal àti àfá ibn taymiya butlanu salat wa huwa al-haq àwọn imam ahmad bin hanbal rahimahullahu ta'ala àti àfá wa sheikh al-islam ibn taymiya al-harrani rahimahullahu ta'ala àwọn sọ wípé irun ń tọ̀hún irun rẹ̀ bàjẹ́ ẹni tó bá ń ṣáájú ìmáàmù lórí irun onítọ̀hún wọ́n ní kí ni ẹ̀rí wọn kí ni nǹkan tó gbára lé wọ́n ní torí àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ìhánà náhàyà yẹ̀tẹ́dì fasad wọ́n ń torí pé náàyù kò sí nǹkan míì tí ó bí ju wípé yóò máa sọ fún ayé pé nǹkan wọ̀nyí téèyàn bá fi lè rọ́ọ̀lù kò sí kí ni o kò ní ládàá ó túmọ̀ sí pé ìfẹ́ yẹn ti bàjẹ́ tàbí káàsọ̀ tí kò sóòtú lè gbàdà pàápàá jùlọ ní nǹkan tó bá ní nǹkan ṣe pẹ̀lú ìjọsìn kàmá huwa muqarrarun inda al-usuliyyin gẹ́gẹ́ bó ṣe ní ẹ̀rọ àwọn àfáà oní usul law kanat lahu salat ẹni tó bá ń ṣáájú ìmáàmù ṣe gbogbo àwọn nǹkan tó ní ká mọ̀ ṣe lérò run law kanat lahu salat tó bá yẹ pé ní ẹni nínú lódodo lárújì aláwùsáwà àbáràn kan wípé yóò à ń ṣe khawfu 'ala al-iqab à ń páyà yí pé kí àmọ́nà ṣe kí ni o kí àmọ́nà jẹ́ jẹ́ lọ́sọ̀lọ́sọ̀lá afá ibn hajar rahimahullahu ta'ala nínú ọ̀rọ̀ kan tí wọ́n sọ wọ́n ní wọ́n sọ̀rọ̀ nípa apákanáà muhadithun àwọn afá aládìí wọ́n lọ gba hadith wa rọ́hàlà ilẹ̀ àdìmọ́ṣù wọ́n ní arákùnrin tó náà fà aládìsì ni wọ́n lọ sí damascus lè ákùnrin ìhàdìsì and sheikh mashur láti lọ gba hadith wa látọ̀dọ̀ àfáà kan tó gbajúmọ̀ ní ìlú damascus fàkọ́rọ̀ aléhì jùmlá bá tó wá ka hadith fún tán lákínnahu kánà yẹ jàlbẹ́nahu ọ̀bẹ́nahu hijab ṣùgbọ́n sheikh tí wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ yìí àti àfáà tí ó lọ gba ẹ̀mọ̀ lọ́dọ̀ rẹ̀ yìí ṣìjáàbù wà láàrin àfáà yẹn àti ọmọ kí ó tó wá gba ẹ̀mọ̀ lọ́dọ̀ rẹ̀ àfáà yẹn yuhadithuhu min wara hijab àfáà yẹn haddatha rẹ̀ min wara hijab kò rí ẹni tó ń gba hadith ní lọ́wọ́ rẹ̀ walam yara wajhahu tó ti máa ń lọ ọ̀dà àfáàyàn tó ti use mọ́ kó lọ mọ́ gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ o sáà rí pé àfáàyàn kò jáde fún orí yóò kàn àdásà àwọn kà yóò kàn ṣe láàmú mo ti dé o ó ti dé o yá mọ́ ọkọ yóò sì mọ̀ dálẹ̀ wàrọ́ ha ṣẹ́bí sọ alàlhàdì ìgbà tó wá rí pé ọkùnrin náà ó ní ojú kòkòrò nípa ìmọ̀ hadith ẹni tó jẹ́ student ẹ̀yìn farọ́ha wájíáhú wájíáhìmọ́ nígbà tí student yẹn ó rí afá ìbáyìí orí bó ṣe rí yẹn bórí ṣe rí yẹn ó kàn bí orí kẹ́tẹ́kẹ́tẹ́ lórí ẹ̀ ṣe rí ní afá tó ń gba hadith lọ́wọ́ rẹ̀ bí orí kẹ́tẹ́kẹ́tẹ́ lórí afá yẹn ṣe rí kò yàtọ̀ síra ẹ̀rí bó ṣe yẹn lè mọ̀ fakọ́ lẹ́lẹ́kùn afá yẹn wá sọ fún ọmọ student tó ń gba ìmọ̀ rẹ̀ yẹn ó ní ihdar ya bunayya ìdọ́mà mi sọ́ra ò an tusbiqa al-imam kó máa ṣáájú imam fa inni lamma marra bi fi al-hadith istab'atu wuqu'ahu fa sabaqtu al-imam fa sara wajhi kama tara ó ní fa inni lamma marra bi biya fi hadith istab'atu wuqu'ahu ó ní gbogbo àti má ń ka hadith Abu Hurairah pé amma yakhsha ahadukum an yaj'ala Allahu suratahu ra'sa al-himar aw yusayyiruhu surata al-himar ra'sa ra'sa al-himar ó tó bá ti ń ka o mọ́ ń ṣe ìsìnbá àdẹ̀gbẹ̀ ọ̀ọ̀ ìwòlà lẹ́bí tó máa sọ yìí ọ̀ bóò ni kákọ̀ọ́sà ajílẹ̀ lọ́mù lásán orí ó sì wá dorí ìṣẹ́gun àtùrù mo wò pé à tó dẹ̀ pọ́ sí kùsà kéèkéè ẹ̀gbẹ̀ sáájú ìmọ̀mù lásán ó dẹ̀ jà ní o fàṣàbátìrì náà lòun bá lónìí irun tó ń fi lónìí òun sì mẹ́sàn pé gbogbo tí màmú ṣe lórí òun sì ṣáájú ìmọ̀mù sí fasọ́rọ̀ wájú yí kàmọ̀ tarọ̀ orí mi ò rí báyìí tẹ́lẹ̀ ìntó fà tó rí mi fi rí báyìí olórí ẹ̀ ẹ̀rí pé ó lágbára yìí ṣé yóò sì rí bẹ́ẹ̀ ẹ má sì ṣáàkù rẹ̀ o yóò rí bẹ́ẹ̀ o Allah gbogbo tánà bí sọ́là sọ́là ń bá ti sọ kí ayé ó tó kásẹ̀ ńlẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run yóò rí bẹ́ẹ̀ so ká má sì ìbáàdì kankan nínú méjèèjì ẹ̀dí anábì sallallahu alayhi wa sallam anábì sọ wípé látàfún musa ayé ò ní parẹ́ ayé ò ní parẹ́ tuhaddisu fakhdu rajuli tuhaddisu fakhdu rajuli bima hadatha min waraihi fil bayt aw kama qala nàbí sallallahu alaihi wasallam anábì ní ayé ò ní parẹ́ títí tí ìtàn ìtàn èèyàn bọ́ọ̀ bá ti sílé ayé ò ní parẹ́ tí ìtàn ìtàn yóò sọ fún ọ wípé ìgbà tó jáde lọ lẹ́ẹ̀kan bóòdé sílé ìyàwó rẹ ó fi iyọ̀ ó fi tọrẹ nínú ilé ẹmọ́sìn sì bá àjọ ànábì sọ bẹ́ẹ̀ ó dẹ̀ lálàáfíà o ìtàn yóò sọ̀rọ̀ ọ̀pá téèyàn ti tẹ̀ jáde kúrò nílé yóò sọ̀rọ̀ ìpè ìyàwó rẹ̀ gbà tó sì nílé ya junior níbọ̀ yín ó yá ọ̀bẹ ní ọwọ́ rẹ̀ ó fún lọ́bẹ ọ̀pá yóò sọ̀rọ̀ ìtàn yóò sọ̀rọ̀ so kámọ́sì sì bá àjọ tánàbì sọ́lá sọ́lá ń bá sọ torí pé eh, alkalam sọ́dọ̀rọ̀ anil ma'sum ọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ ẹni tó jẹ́ màásùmù ni ẹni tí ò lè ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala so kíso yìí ó jẹ́ kíso kan tí ó dẹ́gbà púpọ̀ torí pé àáfàá yẹn orí rẹ̀ bí orí kẹ́tẹ́kẹ́tẹ́ exactly torí pé ó ṣe ìtìbáàdù wípé nípìnlẹ̀ kì í ṣe wípé ó ń ṣáájú imam aslam ṣùgbọ́n tó ń gbé àwọn ìlànà ìbùtọ́ sọ yìí ẹ̀dá kan ẹ̀ sọ mí ìjàre ẹ mọ́ sí pamọ́ ó dẹ̀ wá lọ trial fa hakọ̀kọ̀ aléhìzáàlì hakọ̀kọ̀ aléhìzáàlì pẹ̀lú àyè ọlọ́run sì ní kí ìlérí yẹn kó sẹ̀mọ́ lára násàlá sàlámà kọ́lọ́wọ́n bá kójọ kó mọ̀ sí wá ní ẹni tí ó mọ̀ dẹ́jà عن النبي صلى الله عليه وسلم قال إنما جعل الإمام ليتم به فلا تختلفوا عليه وإذا كبر فكبروا وإذا ركع فاركعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد وإذا فجر فاسجدوا وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعوا àdíta Abu Hurairah bákan náà kọ́lọ̀n kọ́ yọnu sí wọn ó ní ànábì sallallahu alaihi wasallam sọ wípé innama ju'ila al-imamu liyutamma bihi wọ́n gbé ìmáàmù kalẹ̀ kẹ́lẹ́ bá mọ́ tẹ́lẹ̀ alátẹ̀kẹ́lẹ̀ fún alẹ́ yìí ẹ mọ́ sí pa sí ìmáàmù fàíza kábàrọ̀ fàkábìrò tí ìmáàmù bá ṣe Allahu akbar ẹ̀yin náà ṣe Allahu akbar wà ìdá rọ́ka farka'u tí ìmáàmù bá rùkú ẹ̀yin tí mọ̀mù bá sọ wípé sami Allahu liman hamida faqulu rabbana walakal hamdu ẹ̀yin náà sọ wípé rabbana walakal hamdu wa idha sajada fasjudu tó bá ti forí kanlẹ̀ ẹ̀yin náà forí kanlẹ̀ wa idha salla jalisa tí mọ̀mù bá kírun lórí ìjòkó fasallu julusan ajma'un ẹ̀yin náà kírun lórí nípa ìtàn ìgbésí ayé wọn nígbàtí a ka hadithi ẹlẹ́ẹ̀kejì bayanu hikma min jaali imam wa kayfiyati al-itmam bi ẹ̀kọ́ àti ọgbọ́n tó ń bẹ nínú ìgbé imam kalẹ̀ àti àlàyé tó rọ̀ mọ́ ìmọ̀ tẹ̀lé imam lórí ìrun ó ní àkórí tí àwọn olùmọ̀ tí wọ́n fún hadithi yìí inna ma ju'ila al-imam ay ju'ila al-imam fi salati imaman wọ́n gbé ìmáàmù kalẹ̀ lórí ìrun kẹ́lìbà mọ́ tẹ̀lé liyùtádà bí i wàyùtábá liyùtámọ̀ bí i láàmì àfáàní láàmù ni liyùtádà bí i wàyùtábá tí wọ́n lè bá mọ́ tẹ̀lé ìmáàmù kọ́mọ́ sì ti pa rẹ̀ fọlátọ̀ sẹ́lifù aléhì látọ̀kọ̀ lìfúhú ẹmọ́ sì pa ìmáàmù bilkhuruji anil itimami bihi pẹ̀lú wípé kẹ jáde nínú ìtẹ̀lé ìmáàmù yìí fàíza kábàrọ̀ tí máàmù bá ti ṣe Allahu akbar ẹ̀yin náà ṣe kí ni fàkàbìrù àìkúlù Allahu akbar ẹ̀yin náà sọ wípé Allahu akbar bákanáà ìdàrọ́ka wásọ̀lá ìlà rùkú tí máàmù bá ti lọ sí rùkú ẹ̀yin náà lọ sí ah, rùkú sami Allahu liman hamida sàjábà Allahu liman wasafahu bi sifatil kamal túnmà <clears throat> rẹ̀ ní wípé olúọba rẹ̀dà ó gbọ́ <clears throat> gbogbo ohun ẹni tí ó yan Ọlọ́run ọba pẹ̀lú ẹ̀yìn tí ó pé tí ò ní àbùkù wà ní àtàhù bínú rútil jalal tó sì fi ròyìn Ọlọ́run ọba gbogbo àwọn ìròyìn tí ó tóbi mahabbatan wa ta'zima ní ti ìfẹ́ àti ìgbé olúọba dẹ́dà tóbi sájádá ayé wásọ̀lá yìí lásújúd ó forí kanlẹ̀ ayé ó dé àyè tí ó ti fi orí kanlẹ̀ bákan náà ajma'un eléyìí ta'qid ni ta'qidu lè dọ̀mírí sọ́lú fáìdà rẹ̀ náà ni wípé bayanu annahu la yakfi julusu ba'd al-musallin an baqin tí mo bá fi lórí ìjòkó táwọn jàmáà kan máa jókòó tán lórí ìjòkó káwọn apá kan náà jẹ mọ́ mọ́ sọ pé àwọn òkè lórí ìjòkó táwọn orílẹ̀ náà wọ́n ti kírun táwọn káwọn náà kírun lórí ìjòkó pẹ̀lú imam aṣẹ́rù fún wàlì ìjìmálí arṣada nabi sallallahu alaihi wasallam al-mamumin ila al-hikma fi jali imam fi sara imaman anabi sallallahu alaihi wasallam ó tọ́ka tí ń bẹ nínú ìgbé ìmáàmù kalẹ̀ láti máa tẹ̀lé al-iqtida'u bihi wa 'adamu musabaqatihi aw mukhalafatihi òun náà ni ká máa tẹ̀lé ìmáàmù lórí irun bákan náà ká máa ṣáájú rẹ̀ ká máa sì ṣe pa sí i wa innama tura'a harakatuhu wa tanaqqulatuhu binidami tam wa diqqatin baligha wọ́n ní agbúdọ̀ mọ́ sàkólé kan ká máa ṣàkíyèsí ká sí i nípa pé bóò ni imam bó ṣe ń kúrò ní orígun kan bọ́ sí orígun kejì bọ́ sí orígun míì pẹ̀lú wípé ká farabalẹ̀ dáadáa ká sì mọ̀ rí wípé à ń tẹ̀lé imam ní sísẹ̀ntẹ̀lé wàlìdáàlìkà náà alìmàmùmí anìlì ẹ̀kìláfààlì eléyìí ló fa kí ànábì sallallahu alayhi wa tí wọ́n fi kọ̀ fún wa nípa wípé kí a máa sípa sí imam hatta la tabi'a hadhihi al-hikmatu al-baligha so that àwọn ọgbọ́n eléyìí tó dógóńgó àti ẹ̀kọ́ tó yẹ kóró yìí a ní lè fi ráre hatta fi halati salatihi jalisa so that tó fi dórí ìgbà tí ìmáàmù bá ń kírun lórí ìjòkó lè ájízí yí àní kí à bóyá látàrí wípé ó kágara láti dìde kírun tọ̀tà kí kan lil mutaba'a sallu julusan láti fi lè rinlẹ̀ kẹ́lẹ̀ kálérí wípé àtẹ̀lé imam ìtẹ̀lé imam amúdógóńgó káwa náà kí òun lórí ìjòkó ọláwókúntùn kọ̀ọ̀dìrí na alẹ́kíyà ó dàbí jẹ́ pé alágbára láti nàró kírun ṣùgbọ́n láti ṣe tàkíkù mùtábà káwa náà jókòó kírun gẹ́gẹ́ bí imam náà ṣe jókòó kírun bó jẹ́ pé àwọn fùkọ́hà wọ́n sọ wípé èyí tó dáa jù tó bá jẹ́ wípé imam yẹ kì í ṣe imam rọ́ọ̀tì ẹ kì í imam rọ́ọ̀tì tó jẹ́ ìmáàmù hajj tó jẹ́ ìmáàmù ráàtì bíi mọ́sálásí yẹn tí èbá ti ti ìmáàmù ráàtì bíi mọ́sálásí tí ò bá ti lè jó tí ò bá ti lè nàró kírun ní estakhlif kó sọ pé kẹ́nìkan ṣe kí ni o ẹnìkan kírun torí òun ó ti yé irú ohun tó bá ní ààyè tó bá kírun lórí ìjókòó gbogbo yín náà ṣe kíni o ẹ kírun lórí ìjókòó bayanu wazifatul imam wal ma'mum nínú àwọn nǹkan tí a fẹ́ mú nínú ẹ̀kọ́ nínú hadithi ó náà ní ká ṣàlàyé pé ojúṣe imam àti àwa tí a bá ń kírun lẹ́yìn àwọn imam wa annal ma'muma tabi'un lil imam ẹni tó jẹ́ ẹni tó ń kírun lẹ́yìn imam òun náà jẹ́ ẹni tí ó ń tẹ̀lé imam ni anáyù alìlì ikhtilaf alàlì imam inú hadith yìí a tún kọ a sì gbọ́yé níbẹ̀ wípé wọ́n kọ̀ fún wa ká má ṣépa àwọn àìmọ̀ wa al'amuru bi mutaba'ati imam wa ta'kidiha bi talatatin umur àṣẹ tó wá nípa wípé ìjọ́ràn yẹn ká tẹ̀lé imam eléyìí tí wọ́n sì fi nǹkan mẹ́ta rinlẹ̀ lábẹ́ ilé alákọ̀ọ́kọ́ ádámù musa bákọ́tì yìí kámọ́mọ́ ṣáájú imam wà ádámù muwa fákọ́tì yìí kámọ́ sì tó máa ṣe dọ́gba ń dọ́gba kámọ́ jẹ́ gbọ́n imam kámọ́ sì jẹ́ ọ̀rẹ́ imam pẹ̀lú pé kámọ́ ṣe dọ́gba ń dọ́gba pẹ̀lú rẹ̀ wà ádámù sa àkùrù ánìhù kẹfì rọ̀ bákan náà kámọ́ sì máa tún ṣe kámọ́ máa tún lọ́ra púpọ̀ jù lẹ́yìn ìgbà tí mọ́mù bá ṣe nǹkan kan tán lórí ìrun kó mọ́ jẹ́ pé àwọn náà tún wá pẹ́pẹ́pẹ́pẹ́ sí àsìkò tí ìmọ̀mù ṣe wàyí nàmá kẹfà àlùl harakata mùtàbáta ní ṣùgbọ́n gbogbo àwọn harakat eléyìí tó jáde látọ̀dọ̀ imam tí mọ́mù bá ti ń ṣe àwa náà mọ̀ ṣe pẹ̀lú imam ní tẹ̀léńtẹ̀lé òun lámọ̀ ṣe anna ruku'a wa sujud ipò dájúdájú ati ifori ìforíkanlẹ̀ àwọn eléyìí tí ó jẹ́ ti àwọn tí wọ́n ń kírun imam yakunu ba'da firagil imam ní ruku'ihi yóò máa jẹ́ ìgbà imam bá lọ sí ruku'u wa sujudihi tamama bákan náà ká tó lè forí kanlẹ̀ ó dìgbà tá a bá imam ṣe kí o imam náà lọ fori forí tazimu makana makanati imam wa dawrihi nínú hadisi agbọ́yé ipò tí ìmáàmù wà àti ẹ̀tọ́ tó jẹ́ ojúṣe ìmáàmù tarbiyatul ummati ala nizam ríre al-umma nípa ìní ètò àti al-iltizam àti ìbára rẹ̀ bí àfáàlì àyímọ̀tì pẹ̀lú àwọn ìṣesí àwọn àyímọ̀ wọn lórí irun bákan náà wa hurmatu mukhalafatuhum fil masail al wọlé amẹ́líyà àti ìjẹ́ ìwọ ìmọ̀ sípa sí àwọn imam lórí àwọn nǹkan tó bá ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú mọ̀sáìlú ìmọ̀ àdílé tó rọ̀ mọ́ iṣẹ́ hadithi ya wa aisha kọlọ̀n kọba ní tí wọn onítọ́lá rasulullahi sallallahu alaihi wasallam fi baytihi wa washakin wa alihi wasallam anabi nínú ilé rẹ̀ ó wọ ṣáàkín ṣáàkín bẹ̀rẹ̀ mọ́ tún sí pé èyí méjì o ó ti yé ayé wọ́n wọ ṣáàkín yà ní yọ́rùfà òṣàkùá ó ní àìlera bó ṣe tún nìyẹn o wọ́n sọ pé wọ́n wọ ṣáàkín lẹ́yìn tó ṣe méjì lára o ayé bí ìmọ̀rọ̀ ṣé òmìnira ìmọ̀rọ̀ fasọ́lá àlìsá ànábì kírun lórí ìjòkó ọ̀sọ́là wàrá àwùkọ́ mú kí àmù àwọn tó wá kí tó fi wá sí àjẹsì marid àwọn náà kírun lórí ìnàró fa aṣára ilé ihun aníjìlìsú ó bá sì ìṣára sí wọn pé kan jókòó sálámà sọ̀rọ̀ nígbà tánà bí sálámà tán kọ́ọ̀lù ó sọ fún wọn wípé iná máa jẹ́ ìlà lè máa mú ní yóò tán mọ́bì wáyíza rọ́fà farfáru tó bá dìde lérùkú ẹ̀yin náà dìde lérùkú wáyíza kọ́lá sẹ́mi allahu liman hamida tó bá sọ wípé sẹ́mi allahu liman hamida fakulu rọ́bbaná walakal hamdu ẹ̀yin náà sọ wípé rọ́bbaná walakal hamdu wáyíza sọ́lá jálísán fasọ́lù jùlúsàn ṣáàkín wájáhún ìmọ̀rọ̀bì ìtumọ̀ rẹ̀ ní pé ìnira tó báyàn látara àìsàn tí ń séyàn àwọn sababu ní wípé sábàbù yàwálàt mọ́nà àzà mọ́nà wọ́n ní tó fa sábàbí àìsàn ilé tí àwa Àìṣà ń sọ yìí wọ́n ní annahu sákọtọ́ ní farasihi fanfakat kọdàmùhù anábi sálàsálà anábi ṣubú lórí ẹṣin anábi ṣubú lórí ibi gìgísẹ̀ rẹ̀ wá yẹ̀ ẹsẹ̀ rẹ̀ yẹ̀ bó ṣe ṣubú lórí ẹṣin yẹn kọ́ọ̀mú àìrìjálùm àtàwọn ìyàwó dòhù àwọn èèyàn tí wọ́n wá ṣe àbẹ̀wò sí ànábì sallallahu alaihi wasallam wà fíhìm abubakar wà jábir wà anas radiyallahu anhum wọ́n ni abubakar wà ń bẹ jábir wà ń bẹ anas wà ń bẹ tẹ́mọ̀ pé nínú àdísì lè ta kàánú sọ ibùkárí muslim yìí wọ́n dárúkọ abubakar ń bẹ wọ́n dárúkọ jábir wọ́n sì dárúkọ anas ó ti eléyìí nínú àwọn sunan tí wọ́n gba nafsul kìsọ̀ tán gba hadith wá lábẹ́ kìsọ̀ yìí ló ti yé nínú masani àti sunan so wọ́n sọ síbẹ̀ wípé wọ́n lè sọ wípé nínú riwaya imam kirimizi nọ́sọ̀ ala aulahi alkowo wọ́n sọ wípé masalan nínú ẹ̀báwà pàfáwà kirimizi òun dárúkọ pé kọ́ọ̀mù yẹn wà fíhìm kádà kádà kádà kádà adádún nínú sọ̀hábà ó ti so ṣáárì wo wà lọ mú wá níbẹ̀ yẹn yóò fi kí ni o yóò fi ṣe ṣẹ́ríwù rẹ̀ níbí tó dà yóò lè máa jẹ́ fáídà fún àwọn tàbà ní àǹfààní láti rí nínú rìwáyà eléyìí tó wá tó náà sọ alàlùkọ̀ tó dárúkọ pé àwọn tí wọ́n wà ń bẹ̀ ìjọ náà tó wá ṣàbẹ̀wò sí ànábì sọ́lá sọ́lá yóò lè máa jẹ́ àǹfààní fún àtọ́jú palẹ̀ mọ́ rí orí ọ̀fẹ́ láti rí rìwáyà eléyìí tó náà sọ lórí orúkọ àwọn tó wá ṣe yàádà ànábì sọ́lá lọ́dọ̀ àwọn àfá aláàrí àmọ́ǹpẹ̀ ní jámù turuk gbogbo àwọn turuk tí àdíjù tó bá gílẹ̀sì pẹ̀lú kíso kan tó bá gbà wá àwọn ṣòro nígbà ó yẹ pé àwọn ó ti ka gbogbo ẹ̀ ẹn tí ó sì ṣẹ́rí sọ̀rí Bukhari alàlẹ́ akọ́ọ̀lù ó ti gbúdọ̀ ka in tí ó less than 15 books kó náà sọ fún òfẹ́ kọ ti títò tàbí kó ti ní ìhátọ̀ pẹ̀lú àwọn yàtíà so that yóò lè máa ṣe ìsìnbátù alfawaid nínú àwọn tíra yẹn bákan náà yóò dẹ̀ tún máa ṣe ìsìdraka ó náà máa ṣe ìsìdrak orípò náà ti wà ní marhala kan nínú marhala ilmiya débi pé ó ti lè délẹ́bù pé ọ̀rọ̀ táàfà sọ yìí mo ṣe dáàtì ọ̀rọ̀ yóò rí báyìí bọ́rọ̀ yìí ṣe rí nìyà Ibn Hajar al-Asqalani nìkan kó ra inú Fathul Bari inú Muqaddimah wọ́n sọ nínú Muqaddimah pé kíra táwọn kọ Bari wọ́n lé ní 1000 ẹ̀wọ̀n gẹ́gì ti wà sá nígbà náà ọjọ́ ní 140 years wọ́n 140 years ní ìsìn ìmí náà sí gbogbo oúnjẹ lé tí ó sì tí ó da òun lásí ó sọ́lá àṣàrọ̀ ilé yìí áwọn máa di ilé yìí ànábì ó kan padà sórí ìjòkó kíkan jókó ìgbà tán á kírun tán anábì sọ́lá sọ́lá wá kọjú sí wá sọ ọ̀rọ̀ yìí so kí sọ yìí o ní sábàbù root hadith yìí kí sọ pé anábì ṣubú lórí ni ẹsìn ẹsẹ̀ rẹ̀ yẹ̀ ìrísẹ̀ rẹ̀ yẹ̀ àwọn sàbẹ́ kọ̀ọ̀kan wá kì so kí sọ yìí àti hadith yìí tọ́wọ́n sọ pé adal hadith sí kí sọ kísọ̀ tó wà ń bẹ̀ náà nìyẹn so alákọ̀ọ́mọ́ wà láàrin kísọ̀ àti mọ́tínù ní pé ọ̀rọ̀ yìí kísọ̀ yìí ló bí ọ̀rọ̀ yìí mọ̀rọ̀gbó ti yé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ hadisatul ifki tẹ́ mọ̀ pé ojú ogun tánàbí sọ́là sára ń lọ tí wọ́n ń bọ̀ tó di pé àwa Aisha ó ta àkàrà ìsábábí ṣẹ̀wọ̀n pé if adílátò if ó ní kíso àbí ò ní kíso so ìgbà míì wà tó jẹ́ wípé hadith ó ní kíso tó jẹ́ wípé kíso yẹn ká tábá ti ká kíso yẹn ẹ̀tọ́ náà ni pé ká sọ hadith tó jáde ní abẹ́ kíso yẹn gbọ́dọ̀gbọ́ ti yé pàápàá jùlọ tó bá ní mùnà sábà sí nǹkan tá à ń sọ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó bá jọ máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ yóò mọ̀ ṣe ìtìbáṣẹ̀ díẹ̀ díẹ̀ yóò dẹ̀ mọ̀ ṣe jámù ẹ̀ mọ́ra wọn títí tí ó fi di odidi torí pé ìmọ̀ gbàkún fikún òun náà ni ìtí jẹ́ ìmọ̀ ìyàwó Àìṣà kọ́lọ̀ kó bá yọnu sí wọn wọ́n náà anábì sallallahu alaihi wasallam bà tí anábì yìí tí ó rí ìnira díẹ̀ nígbà ìṣẹ̀lẹ̀ pé ó ṣubú lórí ẹṣin sọ́là jalisan ó jí ókín lórí jòkó wàdánà sọ̀hábà tó lẹ́dí na jáhù lè yẹ zúrúhú ana alimun kíyà àwọn sàbí tán wá kí wá rò pé ah, ìgbàdáwò ṣùgbú lórí ẹ̀sìn fasọ́lù wàrọ̀ ahù kíyà àwọn náà ah, ah, lórí ìnàró fàṣára iléhìn aníjílìsù anábì wá tọ́ka sọ pé ẹjókòó ẹjókòó ẹjókòó ẹgbẹ́ òlẹ̀ fún lórí ìnà fọlá mọ̀ sọ́rọ́ fún bàdà ìṣe àìsọ̀lá àkùbárahùn anna imam innama jila li samadi bàtàn kírun tán anábì wá sọ fún pé ìmáàmù tí wọ́n gbé kalẹ̀ rẹ̀ kò sàdédé wà ń bẹ̀ tí ń kírun fún yín wípé kẹ́ ẹ máa tẹ̀lé lọ ìgbàláyè ìlàlàáfíà ìrun ìmáàmù tó kírun ọ̀ràn yàn ìjòkó lè ó zírí látàrí àwíjàre bákanáà annanabi sallallahu alaihi wasallam bashara èèyàn náà ni ànábì yusibu huma yusibu sa'irin nas ìmọ̀ ń ṣẹlẹ̀ sánàbí in tí ma ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn èèyàn min al-marad nínú àárẹ̀ àtàwọn nǹkan mìí bákanáà wùjúbù mutaba àti imam ìjọ́ranyàn kama tẹ̀lé imam wà hurmatul ikhtilaf alayhi àti ìjẹ́wọ̀ imam sípa sí imam jawazul isharo almufuhima fi sọ́lá ìgbàláyé pé kí a ṣe ìṣàrọ̀ eléyìí tí àwọn èèyàn ó gbọ́yé lórí òun sẹ́nu fánà bí ó sọ̀rọ̀ nígbà tó ní kán jawazul amal fi sọ́lá li iṣẹ́ ìgbàláyé pé a lè ṣiṣẹ́ lórí irun níwọ̀n gbà ìgbà tí iṣẹ́ yẹn ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú tó tún irun ṣe bákan náà anáhàyò an musabaqati imam wa musawamati kíkọ̀ fún wa nípa wípé ká mọ ṣáájú imam tàbí ká mọ bá imam dọ́gba anna al-marida wípé anal marido mazur ẹni tí ó bá jẹ́ aláàrẹ̀ mazur mú sẹ́mọ̀ pé ilé náà ti lọ kánà bí wọ́n sọ́kọ́ lọ sí mọ́dájú ilé náà sì náà ti kírun yẹn so ibẹ̀ náà ti fa ń bẹ̀ wípé ẹni tó bá láàgbújáre bóyá àárẹ̀ mú ó ṣàìsàn án látẹ́júbọ̀ alẹ́ ìjùmọ̀ ìrun jímọ̀ kìí sọ̀rọ̀ yẹn fún wàlá jama'a ìrun jama'a kìí sọ̀rọ̀ yẹn fún ńlá mi yẹ́sẹ̀ tí a ń yàdúrọ̀ ha tí ó bá láǹfààní láti lọ kírun jímà tàbí ìrun jama'a bákan náà sihhatu salatil jalis ma'zur bi mislihi ìlàlàáfíà ìrun ẹni tí ó kírun lórí ìjòkó tó dẹ̀ ní àwíjàre bákan náà sihhatu salatil qa'im khalifa al-imam al-jalis ẹni ah, ẹ̀ lálàáfíà ọ̀ inú rẹ̀ ṣe kí ni o ìrìn lálàáfíà orúkọ àwọn ilé tí wọ́n ti kí sáájú káàná bíi tó fura tó rìnà ọ̀nà wà ànábì òsọ pé kán dá padà ó ti yé ìrìn lálàáfíà ṣùgbọ́n àkòrò jámínà khilaf láti lè kúrò nínú khilaf àti atótónu ẹnikẹ́ni tí ó bá fẹ́ lídì àwọn èèyàn ó ti yé tí ó bá ní àìlera kó jẹ́ kí ẹni tó ní ìlera kó ṣe kí ni o kó lídì wọn masala ikhtilafu imam aliyajibu musawati ma imam fi niyya ọ̀rọ̀ yìí àwọn àfà wọ́n sàtótónu tó pọ̀ lórí ẹ̀ wípé ǹjẹ́ ká mọ́ ṣáájú ìmáàmù yìí ǹjẹ́ ó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àníyàn pé asiri ṣé ó lè kí ìrun zuhur ó lè kí lẹ́yìn ẹni tó ń kí asiri nígbàtí pé àníyàn wọn kò dọ́gba àbí ó jẹ ìrun madrid ó fẹ́ kí ìrun madrid lẹ́yìn àwọn tí wọ́n kí ìṣà òun jẹ madrid ní títẹ̀ ọ́ kò tí ẹ̀ jẹ madrid gan òjò ń rọ̀ inú òjò yẹn ló kúrò nílé bàtó fìdé mọ́sálásí wọ́n ti kí Madrid wọ́n ti ń kí ìṣáì lọ́wọ́ tẹ́wọ̀n pé àníyàn ò dọ́gba òun fẹ́ kí Madrid àwọn ìmáàmù ń kí ìṣá èyí tó tó jẹ́ kò kárí ẹ̀ òun náà ni wípé mutaba atul imam títẹ̀lé ìmáàmù tá à ń sọ àníyàn wa lè yàtọ̀ sí àníyàn ìmáàmù ó ti yé tó jẹ́ kó kárí ọ̀rọ̀ nìyẹn Al-Imam Nawawi nínú alìmọ̀jìmọ́rù sẹ́rì muhazzab Imam Shirazi tí wọ́n kọ tí wọ́n ṣe sẹ́rì muhazzab muhazzab muhazzab sídà fíkìmì ní òdìyẹ so Imam Nawawi oríkẹ́ Imam Nawawi Shafi'i al-mazhab so Imam Shirazi ní kìbáàrì mazhab mazhab Imam Shafi'i ó ní Imam Shirazi so sídà tí wọ́n kọ tí wọ́n pè ní al-muhazzab ó ní Imamu náwáwí ó ní wọ́n ṣe ṣẹ́rí ẹ̀ tí wọ́n pè ní al-majmu' ṣẹ́rífù muhazzab shirazi ìdí mẹ́rìnlá ni so wọ́n ṣàtótónu tó pọ̀ ní àwọn mọ̀sáìlì wípé ẹni tó kírun ẹni tí ó kírun Maghrib irun Madrid. ló ń kí lẹ́yìn ẹni tó ń kí ìṣá bóò ni ó ṣe kí gbogbo àwọn súwárì tó lè gbà kí pátápátá gbogbo ẹ̀ náà ni wọ́n ṣe ní àlàyé wà àlàdáríká bánà ṣékúná fatihul asri muhammad sọ́lẹ̀ alìsíní fatuwahu àlàdáríká olórí ọ̀rọ̀ yìí náà ni bàbá àfáwà àgbà fatihul asri muhammad sọ́lẹ̀ alìsíní rahimahullahu ta'ala orí ọ̀rọ̀ yìí náà ni wọ́n ṣe bìnà òun fatu lórí mọ́sí àlàyé ẹni tó wá ń kírun magrib lẹ́yìn tó ń kí ìṣà bí ọ̀nà mẹ́rin ló lè gbà fi san alákọ̀ọ́kọ́ kó wọlé pẹ̀lú mọ́gírì pẹ̀lú wọn tó máa ọjọ́ bẹ̀rẹ̀ tó bá tẹ̀fúrá tó lè rà mọ́ bó bá rù kó o kí rọ̀ká àti lè wúlá ìndàsọ̀ láti ìṣà hàn ní imam kó wọlé pẹ̀lú àníyàn mọ́gírì tó bá wọlé pẹ̀lú àníyàn mọ́gírì kọjọjọ kí mẹ́ta ṣẹ̀wọ̀n kí mẹ́ta mẹ́rin kó jókòó lórí ẹlẹ́ẹ̀kẹta kó ṣe àtàhìyàt tó bá ṣe àtàhìyàt kó sálámà tó bá ti sálámà kó lọ bá wọn ní ráka ẹlẹ́ẹ̀kẹrin títí wọn pẹ̀lú àníyàn ìṣá ìtìtì ẹ̀ tí ó mọ̀ jẹ́ ráka alákọ̀ọ́kọ́ nínú ìṣá ìtìtì òun tí ń jẹ́ ráka ẹlẹ́ẹ̀kẹrin ìṣá ìtì àwọn imam tó bá ti sálámà kó dìde kó sọ mẹ́ta tó kù ojú kan nìyẹn ẹgbẹ́ẹ̀kọ́ ojú kejì ní wípé tó bá ti kí mẹ́ta kó jókòó kó mọ̀ ṣe àtáyá títí tí ìmọ̀mù fi lọ tí ó fi dé tí ó fi sàtáyá títí ẹ̀ tí ó fi sálámọ̀ tó olówó àti kí ni o yóò sálámọ̀ lẹ́yìn ìmọ̀mù ó jẹ́ ojú kelo ojú kejì ojú kẹta òun ni wípé kó wọlé pẹ̀lú àníyàn ìṣà tó bá wọlé pẹ̀lú àníyàn ìṣà kan ọjọ́ kí ìṣà kan sálámọ̀ tó bá ti sálámọ̀ tán kó dìde kó ṣe ìkámọ̀ kó mú mọ́ gíríbù dìde ẹ̀ wá ó ti yé tó bá ti wá kí mọ́ gíríbù ti ẹ̀ tán ó ti parí nìyẹn ó ti ojú kẹrin nítorí pé ìdí tí yẹn fi rí bẹ́ẹ̀ ni wípé alìmọ́mù alìrọ́kì rahimahullahu ta'ala alìmọ́mù alìrọ́kì tó jẹ́ àfà ibn hajar al-asqalani àwọn sọ wípé eléyìí oní mọ́sàbí oní sáàdà àwọn ṣàfihíyà pẹ̀lú kọ́ìdà wípé látẹ̀rìtíb indal wọ́n dẹ̀ mú ẹ̀rí pẹ̀lú tó ṣẹlẹ̀ ní gazwatul khandak pé ànábì sọ́lọ́lá sọ́lá ànábì ò kírun áfírì lọ́jọ́ yẹn ọ̀ǹtì ìgbà tó kí mọ́ gírìbù tán ìgbà tó kí mọ́ gírìbù tán mẹ́sàn wá kí áfírì ibẹ̀ làwọn ṣàfihàn ti fàyọ wípé látẹ̀rì tí indal power tí òun kan bá ti bọ́ mọ́kàn sí dáa pé o fẹ́ fọ́lù ẹ̀ gẹ́gẹ́ bó ti wà ní tẹ̀lé tẹ̀lé mọ́ kí eléyìí kí ojú kẹrin òun ni wípé kéèyàn wọlé pẹ̀lú pé àníyàn pé náà fílà lèèyàn fẹ́ yàn pẹ̀lú ìmọ̀mù tí ń kí ìṣà tó bá sálámọ̀ tán náà wá kí mọ́gírìsì tẹ lẹ́yìn náà sálámọ̀ tó bá sálámọ̀ tó wá kí ìṣà mo rò bó ti yé wa so eré tó kẹwọ̀n jù nínú atótónú àwọn olùmọ̀ òun náà ni wípé àníyàn wá lè yàtọ̀ mọ́ ní inú mọ́sálásí ànábì ní Mẹ̀dínà yóò sì tún lọ lé yóò sì lọ kí wọn fáwọn ìṣá ìdíṣẹ́ ní ìṣá yóò sì lọ sí fáwọn fámìlì ẹ̀ so èyí tó túbọ̀ lánàbí yẹn kí nìyẹn ọ̀ràn yẹn nìyẹn èyí tó túbọ̀ lánàbí ọ̀ràn yẹn ló kí yẹn èyí tó túbọ̀ láwọn fámìlì ẹ̀ kí nìyẹn náà fúlà àwọn fámìlì ẹ̀dẹ̀ ń kí ọ̀ràn yẹn ṣé àníyàn ó dọ́gba kò dọ́gba ẹnìkan kí náà fúlà ẹnìkan kí ọ̀ràn yẹn abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala ó fún ọ ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ o إنه سميع مجيب الدعوات أحسن الله إليكم هل يجوز إبدال الإمام لأجل أخطائه في الصلاة أو نسيانه نعم ṣé a lè pààrọ̀ imam nítorí wípé à imam mọ́ ń ṣe mistake ojú méjì ni ṣé a lè ṣe ìbdáàlù imam ìbdáàlù wípé ṣé a lè ọ̀tánẹ́tì imam pé ìmọ̀mù ó dàbí pé ìmọ̀mù ti ń ṣe mistake jù ní lórí ìrùn pé fátíù rẹ̀ ti àwọn èèyàn ti ń ṣe fátíù fún ó ti pọ̀ jù aláàkọ́ ni pé ìmọ̀ràn àkọ́kọ́ tó ti fi ọ́ ṣe imam ó ti mọ̀ yí pé ìmọ̀ọ́mọ̀ mọ̀sùlíyà kan ni ojúṣe kan ni tó dẹ̀ jẹ́ wípé ṣẹ̀rá islam kò kọyán ojúṣe imam bí ọ̀bá sí lára rẹ tẹ́lẹ̀ ó ti mọ̀ pé ọ̀nà lọ dá tètè wọ́gbó rẹ lọ ètètè kí ni o tètè wọ́gbó rẹ lọ ló fi jẹ́ pé kéèyàn tó di imam ló ti yẹ kí nǹkan ó ti wà lára èèyàn kì í sígbà téèyàn bá di imam tán ni yóò ṣètò máa wá nǹkan káàkiri ẹnìkan ní Ondo State wọ́n fi jẹ imam accidentally so kò ẹ̀sẹ̀ tí ó fún jẹ imam wọ́n sáré pé ìwọ náà sára ti jẹ́ so ó wá pè mudir pé wọ́n ti fòúnjẹ ìmáàmù pé tó ṣẹlẹ̀ ní pé òun anytime tó ń bá ti ráyè òun kàn wá òun kàn tì wọ́n mọ́lẹ̀ pé mo fẹ́ tí mo fẹ́ tí mo fẹ́ tí ó ìdúró láwọn sọ fún pé kò work kò lè work a nílé tí àwọn elders tó jẹ́ Saturday àti Sunday tó jẹ́ bí àwọn elite gidi ti yín manage láti wá sí ẹ mọ wá sí ìjòkó yẹn ẹ mọ wá sí ilé kéwù yẹn yóò lè ràn yín ó wá bí ẹ̀mejì sẹ́ mẹ́ta ló wá lana kò bá tún ni wá mọ́ bí sẹ́yìn èpò lè padà wá mọ́ so rẹ́bí ọ̀rọ̀ Umar bin Khattab ó ní tafakọ̀hu kọ́blá àǹtùsáwùwàdù ah, hmm? ó ní ìmọ̀ ní ẹni níbi ẹgbẹ́ àfáwà àzẹ̀bídí wọ́n sọ pé kọ́bùlà ń sáwà ní tí wọ́n sọ ń bẹ̀rẹ̀ pé ìtumọ̀ rẹ̀ ní pé kọ́bùlà ń tùzẹ́ ọ̀rọ̀ mi nìyẹn kì í tó ní kéèyàn gbogbo tó bá wà kéèyàn jẹ́ ní tí sọ̀rọ̀ imam kéèyàn ti di mẹ́rù ṣáájú kó tó di pé wọ́n fi ẹ̀jẹ̀ imam so bákan náà kùránì ká ọ̀ràn yẹn ni ó ti yé kámọ̀ ó ti yé gẹ́gẹ́ ọba ní pẹ́lá bó ṣe sọ kalẹ̀ àwọn àyà sáà kámọ̀mọ̀ fi kírun débi pé a wà dá àwọn jẹ̀mọ́ sí inú ilà ìlò ó ti yé ayàtà bá ti ní ìtkọ́ọ̀lù ẹ̀ kámọ̀ fi kírun táwọn jẹ̀mọ́ bá rí wípé ìmọ̀ọ̀mù wà yìí á iṣẹ́ ìkìlẹ̀ pọ̀ tó bá kí fátíà lásán tó bá fátíà tí ó lásán ó kọ̀rẹ̀ tẹ̀lé ẹ̀mẹ́sàn lórí fátíà àà fátíà gangan mélòó gan ni gbogbo àyà suratu fátíà wípé àtọ́mátì gbéṣẹ̀ ká gba ustaz fún yín tí ó máa kọ́ yín ní kéwú kíjà máa máa sanwó ilé kéwú ìmáàmù wọ́n yẹ pé ìmáàmù yín náà ni ẹ̀ẹ́dẹ̀rọ́gbọ́n dá sí so ṣùgbọ́n táyẹ pé orí ọ̀fẹ́ pé wọ́n lè yọ́ wà kan fẹ́ lòmí ìdìdìgbà tí wọ́n mú fi kéwú tán tó ń padà wá sí ilé kéwú tí wọ́n padà wá sí ìdí ìmáàmù padà so ilé yìí kò sí kò sí láìpín ń bẹ̀ bọ̀dé tó dáa náà ni wípé ká gbìyànjú láti ní ìmọ̀ kó tó di pé challenge ìmọ̀ ó dé àwọn tàhàdìyà tó ní àmìyà ó tó di kó dé tó bá fi lè dé àtọ́pọ̀ ìrànfẹ́ lọ tẹ́tẹ́ àtúwájẹ́ lọ́gán àti tọ́lọ̀ bá yọ ìgbéraga kó lẹ́mìyàn kì í sábà rọrùn o pé èmi odidi ìmọ̀ọ̀mù ìlú kan kan wọ́n sọ pé mo tó ń tẹ́ tíra síwájú ọ̀rọ̀ ìmọ̀ òde rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ orí bẹ́ẹ̀ abẹ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala kó fàṣẹ kẹ̀ǹgẹ́